àǹtí Ìlọrin náà ti wá kí lorúkọ yín. Táíwò lorúkọ yín. ẹ. Táíwò lorúkọ yín. Kẹ́hìndé yín dà. ó wà ní Ìlọrin. òun náà wà ní Ìlọrin. ṣé ṣé ṣé bó náà ṣe rí ni. kí ló ṣẹ̀yìn lẹ́sẹ̀ ṣé bá ṣe bí yín ni. ẹ. ẹ dúró ẹ dúró ẹ dúró ẹrin lọbẹ ẹ náà kẹrin padà. Ah. Ṣé bẹ́ẹ̀ ṣe bí lélẹ̀? bá gbódò ẹ. mi ò ṣe bí nìyí o mi ò ṣe bí nìyí ẹ gbà mí o mi ò ṣe bí nìyí o ara ní nírí ẹ̀ ní mọ̀ nírá o. bẹ́ẹ̀ ṣe bí nìyí. bẹ́ẹ̀ ni o mi ò ṣe bí nìyí o mi ò ṣe bí nìyí o ẹ gbà mí ẹ dákun ẹ ṣàánú mi ràn mí lọ́wọ́. ẹ tún wá wo tí wọ́n tún wá jọmọ ékeré ẹni má dárúkọ mi ì dárúkọ sà ẹ̀ ń tọ́ lọ mọ̀ sà. Ah, ẹ̀mí àwọn wòlíì sà ṣe bí um, àwọn méjèèjì lẹ sẹ́ndì owó ẹ̀ sí sà ẹni sùúrù wọ́n sẹ́ndì ẹni sùúrù wọ́n ẹni sùúrù sẹ́ wọ́n sẹ́ndì ẹ̀ kéèyàn máa fi ìgbà èèyàn níwọ̀n ba irú àwọn èèyàn wọn báyìí kéèyàn máa fi àwọn ìgbà yẹn pa irú àwọn èèyàn báyìí lẹ́rìn ẹ wo orú mọ́mọ́ yìí ọmọ yẹn kéré lọmọ yẹn ọmọdún mélòó ni seven years irọ́ ni oṣù mẹ́fà gbàdá wọn lọmọdún méje oṣù mẹ́fà ni oṣù mẹ́fà ah. ni oṣù mẹ́fà ni. ṣe ẹ máa rọra o ṣe ẹ wá jókòó ẹ jókòó ẹ jókòó ẹ. ẹ ká skẹ́ẹ̀tì ní sílẹ̀ skẹ́ẹ̀tì ní ẹni tá nǹkan bọ́sí. ṣé bọ́ ṣe ṣé bọ́ ṣe bí yín nílé. wọ́n ti wá jókòó ẹ. kí ló ṣe ọmọ ẹ lójú. ìdílé láti gbà tó kéré ẹ̀sùn wọn dé. Ee Olúwa hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ìgbà ń bẹ fún iṣẹ́ gbogbo ìgbà òpin pẹ́ ìgbà máa ń lọ gbogbo àyìn gbogbo àwa tá à ń lo ìgbà lọ́wọ́ olówó tó ń lo ìgbà lọ́wọ́ owó kì í pẹ́ ọlọ́lá tó ń lo ìgbà lọ́wọ́ ọlá kì í pẹ́ alágbára tó ń lo ìgbà lọ́wọ́ agbára kì í pẹ́ ipò kì í pẹ́ ààyè kan kì í pẹ́ èèyàn máa wà ń bẹ̀ nígbà kan tó bá dìgbà kan èèyàn ní ṣe kí ni èèyàn ní sí mẹ́mọ̀ in fact èèyàn gan kì í pẹ́ bẹ́tẹ̀ bá wà nú ayé níwọ̀nba ìgbà téèyàn bá ń lò lọ́wọ́ kéèyàn máa fi ìgbà èèyàn níwọ̀nba irú àwọn èèyàn wọn báyìí kéèyàn máa fi àwọn ìgbà yẹn parú àwọn èèyàn báyìí lẹ́rìn ẹ wo orú mọ́mọ́ yìí ọmọ yẹn kéré lọmọ yẹn ọmọdún mélòó ni seven years irọ́ ni oṣù mẹ́fà ìgbà tí wọ́n lọ́mọ ọdún méje. oṣù mẹ́fà ni oṣù mẹ́fà ah. ni oṣù mẹ́fà ni oṣù mẹ́fà ni oṣù mẹ́fà oṣù méje oṣù mẹ́fà níbo lẹ tí wọ́n ọdún méje tẹ́lẹ̀ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ilẹ̀ lọ́kàn yóò ṣe. kọ́lọ́ sàánú mi ni lórí rẹ̀ ní ọkàn mi ọ̀pápọ̀. wá ìtọ́kàn yóò papọ̀. Hmm, lórí tiẹ̀ náà ni lórí tiẹ̀ náà ni. sọ́ọ̀rì. lẹ́tẹ̀ mọ́ ronú ronú ni mo gbọ́dọ̀ mi ò kí wọ́n gbà mi ti tóbi so now ṣé bẹ́ẹ̀ ṣe bí lélẹ̀. bẹ́ẹ̀ni o bí mo ṣe bí nìyí o bí mo ṣe bí nìyí ẹ gbà mí o bí mo ṣe bí nìyí o ara ò ní nírí ẹ̀ ní mọ̀ níra o. bẹ́ẹ̀ ṣe bí ni. bẹ́ẹ̀ o bí mo ṣe bí nìyí o mo ṣe bí ẹ tún wá wo tí tún wá jọmọ yìí ẹ máa ẹ já imagine mo ń bọ̀ mo ń bọ̀ mọ́ ẹ jẹ́ ká imagine irú ìrora tí ọmọ yìí máa máa jẹ irú pain tọmọ yìí máa go through mo ń sọ lẹ́ẹ̀kan mo ní ìgbà òkè ń pẹ́ nínú ayé bet níwọ̀n ìgbà tèmi àti yín ó lò lórí òkè e, òpẹ̀ níwọ̀n ọgbọ̀n ọdún níwọ̀n bá seventy eighty ninety years sixty years fifty years ẹ lò iye iye ọdún tó bá wu ọlọ́run kó fóni kálukú ni àwa kọ́ la nira wa o ọlọ́run ló ni wa o adìrẹ ọlọ́run ni wa anytime tó bá wù ú ló lè mú wa kúrò ṣùgbọ́n níwọ̀nba ìgbà tá a wà lò láyé àwọn èèyàn kan gbọ́dọ̀ mọ rẹ́rìn nípa wa ẹ má sunkún màmá ẹ má sunkún à ń gbójú ọmọ yẹn kí lẹ fẹ́ fún ọmọ yìí. mo fẹ́ fún un níbi láti gba kékeré nìyí o tó sì ń bá tètè ṣe pé kò gbọdọ̀ bá gbadà bàbá yìí pé yọmọ tóbi sí ni o yọmọ tóbi sí ni o ilé ṣe mọ́ ronú gbogbo ìgbà o oúnjẹ tó sọ ọba ta lẹ́ ọ̀tá ní ọba ta àárọ̀ o fún ìmọ̀ nàìjíríà dákun wọ́n sàánú mi o àwọn náà ní mọ̀ ní abọ́ ní fojú sunkún ọmọ o kò ní rí wàhálà lórí àwọn ètò wọn o wàhálà ìdààmú ò ní ṣẹlẹ̀ tí wọn o kò ní kúrò kèrè ìbànújẹ́ lórí wọn mọ́ gbà mí mọ́ sàánú mi ni o ẹ gbà mí ní ẹ̀sà náà mi ni mo ní ìdìrànlọ́wọ́ yín ní ẹ̀sà ràn mí lọ́wọ́. ẹ̀yin ẹ̀yin lẹ ní wọ́n ní kẹ́ mú five hundred thousand wá ní ní hospital ẹ dúró bẹ́yẹn mò ń bọ̀ ah. mo tún repeat ìgbà tí a fẹ́ lò láyé kò pẹ́ èmi àti yín máa pẹ́ láyé ah, bó tilẹ̀ ò ká pẹ́ tó ìgbà wa ò pẹ́ náà ẹ̀ ráwọn èèyàn kan tí wọ́n ti kú èèyàn gan èèyàn gan rò pé ah, ní ìbájọ ṣe báyìí lẹ bá bó ló lo ṣe sáré lọ bẹ́ẹ̀ yẹn torí ẹ̀ àwọn tó yí mi ká ọ̀pọ̀lọpọ̀ wọn á sọ díẹ̀ níwọ̀nba ìgbà tí àwọn ó lò láyé níwọ̀nba ìgbà ọdún púpọ̀ tí ọlọ́run fún wa tó jẹ́ pé lójú ọlọ́run kékeré ni kò sí ní fi ìgbà yẹn ṣe inú ayé ju kí ọmọlàkejì wa kó rẹ́rìn lọ kí ọmọlàkejì wa kó dunnú kí ọmọlàkejì wa kó ní ayọ̀ ọkàn àǹtí ìlọrin náà ti wá kí lorúkọ yín. táíwò lorúkọ yín. ẹ. táíwò lorúkọ yín. kẹ́hìndé yín dà. ó wà ní ọ̀rọ̀. òun náà wà ń lọrin. ṣé ṣé ṣé obìnrin bó náà ṣe rí ni. kí ló ṣẹ̀yìn lẹ́sẹ̀ ṣé bá ṣe bí yín ni. ẹ. mo gbọ́ nínú sórí ìgbà tí mo ń fi ọdún méjì. ẹ dúró ẹ dúró ẹ rìn lọ bẹ̀ẹ́ náà kẹrin padà. Ah ṣé bẹ́ẹ̀ ti máa rìn ní. Ah. ẹ padà ẹ padà ẹ wá jókòó ẹ wá jókòó ẹ lẹ́ gbọ́ nínú sítórì díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ pé pàtẹ pé. tí mo pé bí ọmọ ọdún méjì lọ ìṣẹ̀lẹ̀ hmm. yẹn ṣẹlẹ̀ sí mi pé mo ti ń rìn dáadáa pé mo kàn fẹ́ ra nǹkan níta lọ́jọ́ yẹn ni afẹ́fẹ́ yẹn kàn fún wa tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí mi. ọdún mélòó lẹ wà yẹn wọ́n ní nínú ìtorí mi tí ìgbójú wọ́n ní mò ń lọ bí ọmọ ọdún méjì ń gbà yìí. Hmm. ẹ wá fẹ́ lọ ra ẹ fẹ́ lọ wọ́n rún ẹ fẹ́ lọ ra nǹkan. ẹ wọ́n ní láàárọ̀ ọjọ́ yẹn mọ́mí mi sọ pé ìkejì mi ní òkèkè òun wọ́n wá ní mo wá gbé abọ́ pé mo fẹ́ lọ ro oúnjẹ fún àwọn méjèèjì níta ipe ìgbé mi làwọn kan gbọ́ pé ẹ wá gbé mi ẹ wá gbé mi ìgbà táwọn ṣe gbé mi pé mi tẹ̀lé ìjókòó mi lè mi lè ṣe kókó mọ́. Hmm. Hmm láti ìgbà yẹn títí di àkókò yìí. bẹ́ẹ̀ni sá láti bàbá mi di àkókò yìí láti kópa láti gbé mi káàkiri ṣùgbọ́n nígbà tó lọ́run gbèsè èdè mo padà lè jòkó débi pé mo tún lè máa mọ rákò bí mo ṣe rákò títí di bí mo ṣe sọ yìí. tẹ́lẹ̀ ẹ̀ tí ẹ̀ lè jókòó. wọ́n ní mi lè jókòó mọ́. ẹ̀ lè jókòó mọ́. wọ́n ní mi lè jókòó mọ́ báwọn máa máa tẹ́ mi sọ́wọ́ bíi pé Hmm. pé ọjọ́ kan ni mo wá dìde pé kí yín wọn jókòó sí mi lẹ́yìn bíi pé wọ́n ẹsẹ̀ ń gbé ọmọ tuntun jókòó nígbà hmm. ìgbà tó ti yá àwọn wá ní kí má máa jókòó báyẹn pé kí n tiraka pé kí n máa rákò kó má dàbí pé bóyá màá máa wà lójú kan náà bí ọlọ́run ṣàṣe gbàkóso di pé bóyá mo lè máa tiraka àti máa mú díẹ̀ díẹ̀ nìyẹn ṣùgbọ́n bí bíbí bá ṣe ń sọ yìí ibi tọ́lọ́run bá ṣẹ́ dé nìyẹn. Hmm. Ah. mọ́mì yẹn ń kọ́. mọ́mì mi wà. ṣé ẹjọ́ wa náà ni. bẹ́ẹ̀ni àjọ wa ni ọjọ́ tá a ti ẹjọ́ ń bọ̀ torí ẹni ni mo máa wo program mi tí mo rí bí àwọn ọmọ nàìjíríà tí màá rán yàn lọ́wọ́ nípasẹ̀ bàbá wa bí tí mo wá lọ sọ fún ọ pé tèmi náà bá dé nígbà ẹ̀kọ́ ọlọ́run náà aṣọ àdúrà mi náà àti àwọn kọ́sọ̀ mi náà ṣùgbọ́n nípa orí ọ̀gá náà á sàpadà géètì níta iná ní tògbòtògbò lọ́jọ́ náà màmá àwọn olè dúró torí pé wọ́n ṣe àgbàlagbà alẹ́ náà ṣe fi mí lágbàlagbà ń lé nílọrin wọn wá padà ṣé ìlọrin lẹ́yìn gbé. ẹ tọ́mọ ọdún mélòó báyìí. thirty years. thirty years. ṣé ẹ bímọ rí àbẹ má rí rí. mi ò tí ì má rí. mi ò má rí bẹ́ẹ̀ mi ò bímọ rí ẹ má rí ẹbí mọ rí ṣé ẹ kọ́ṣẹ́ kankan. mo kọ́ṣẹ́. irú iṣẹ́ wo lẹ kọ́. mo kọ́ṣẹ́ bí wọ́n ṣe ń ṣe bàtà àti báàgì ọlọ́run dẹ̀ fún mi lórí ọ̀fẹ́ láti mọ iṣẹ́ náà dáadáa tó ń pé tó wù mí láti kọ́ nù nígbà tí wọ́n béèrè pé kí ni mo fẹ́ kọ́ ńgbà yẹn mo kọ́ṣẹ́ yẹn mo dẹ̀ mọ́. ẹ kọ́ṣẹ́ bàtà àti báàgì. bẹ́ẹ̀ni sà. bàtà àti báàgì. ok irú bàtà wo irú báàgì wo. irú àwọn bàtà bíi eléyìí tẹ wọ̀ sẹ́sẹ̀ yìí. irú eléyìí. bẹ́ẹ̀ni tọkùnrin àti tóbi ẹ lè ṣe bàtà báyìí. bẹ́ẹ̀ni sir báàgì tí mo gbé wá yìí èmi mo ṣe mo máa ń ṣe different different school bag àwọn fashion bag oríṣiríṣi ni mo máa ń ṣe. ẹ ṣọ. bẹ́ẹ̀ni sir gbogbo ẹ wà lórí fóònù bí mo ṣe ń ṣe wà lórí fóònù. ẹ jẹ ẹ jáwo ẹ jáwo díẹ̀ mẹ fóònù yìí náà. So lovers, lovers all over the world ojú òní tì ní. bá a bá ṣe lè fi ìgbà ayé wa pa àwọn èèyàn yìí lẹ́rìn-ín àánú ọmọ yìí tiẹ̀ ṣe mí gan nípa ọmọ yìí ló tí mo fi mú kí wọ́n máa bọ̀ torí mo fẹ́ sọ tọ́lá ti ṣe kan ní oṣù yìí mo fẹ́ sọ ìkú di next month nígbà tí mo wá rí ọmọ yìí ọmọ yìí kéré àánú ẹ̀ ṣe mí I felt so much pity for this young for this little boy mo ṣe ní ká máa bọ̀ wọ́n fẹ́ ṣe operation fọmọ yìí pẹ̀lú five hundred thousand naira ẹgbẹ́ sí nǹkan ẹgbẹ́ sí iṣẹ́ tó ń ṣe. sẹ́yìn lẹ́ ṣiṣẹ́ yẹn. bẹ́ẹ̀ni sà. kò ṣe ojú yín náà. ẹ àwọn ọmọ tó wà lọ́dọ̀ mi ló bá mi gbé kámẹ́rà dání. ẹ gbé kámẹ́rà ẹ sí ibi ẹ̀gbẹ́ ojú yín sódà á lè gbójú yín eléyìí tó sójú mi náà wà. kí lẹ fi ń ràn yẹn. ẹ mẹ́ṣìn tí àwọn àbókí tó máa ń sípè ní èjìká ní ṣọ́ọ̀bù yẹn òun ni mò ń lò tí mo máa ń fọwọ́ rògbò ẹ̀ báyìí. Hmm. ok ẹ gbé sẹ́yìn tó bá ṣojú iná ká lè wò ẹ bá ń gbójú ọmọ yìí. mọ ẹ. ẹnìkan náà mọ wọn. ok ẹnìkan ló mọ wọn ẹ̀yin tẹ́lẹ̀ mọ wọn yóò dáa fún yín o ẹ wá lè máa pè wọlé bẹ́ẹ̀ sórí nọ́mbà tó o seven zero five four nine zero zero seven five one àti ọmọ ìkéré yìí àti àǹtí yìí ni ni àfẹ́ràn lo fún ẹ̀rí ni ẹ̀rí kí ni ẹ̀ ok ẹ̀yin náà máa ya fọ́tò gan. àwọn iṣẹ́ tí mo ṣe. Hmm. so àtọmọ àtọmọ kí ló yẹ kórìkọ mọ yìí. obìnrin náà lọkùnrin obìnrin ni kí ló yẹ kórìkọ ẹ. Rọkíbát Rọkíbát Olúwakẹ́mi lórúkọ ọmọ yìí ọkùnrin mú tẹ wá ń pè tẹ́lẹ̀ ẹ̀yin tí ẹ fẹ́ pè wọlé láti dá sí ohun tó ń ṣẹlẹ̀ ní ọ̀sán yìí ẹ fẹ́ kó wọn láti níbi ìrànwọ́ lọ́wọ́ ọmọ yìí wọ́n fẹ́ gbé lọ síbítù pẹ̀lú five hundred thousand àǹtí kíkìkì kíkìkì wọn wá lẹ fẹ́ ṣe pẹ̀lú condition yìí kí làwọn tẹ àárọ̀ tí mo rí mo rí pé nílò wheelchair mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ sókè. ẹ mo nílò wheelchair torí bí mo ṣe rìn náà ni mo ṣe rìn kò dẹ̀ kó rọrùn fún mi. ẹ nílò wheelchair number one ẹ nílò wheelchair number two ńkọ́. iṣẹ́ tí mo ń ṣe mo nílò eh, industrial machine machine oníná torí lè tí mò lò pẹ̀lú ọwọ́ tí mo fi ṣe é lẹ́ mo fi ń wà agbára káká mo fi ṣiṣẹ́ ẹ tó jẹ́ pé ó máa di wàhálà sí mi lára tí màá lọ máa tú tara mi ń gbà mí mo nílò eh, engine generator àwọn nǹkan tó lè mú kí sẹ́mi kó wà easy mo nílò ẹ̀ sí. ok ẹ nílò wheelchair yes. two ẹ nílò industrial machine machine oníná àti generator ó tán àti engine àti engine. pẹ̀lú owó tí màá fi establish iṣẹ́ mi náà torí pé tí mo bá ní gbogbo nǹkan mo ní ìdí tí màá fi ṣe táwọn yóò. téèyàn bá máa ra wheelchair báyìí lóhun wheelchair wheelchair bẹ́ẹ̀ one fifty tó bá pọ̀ jù nìyẹn tó bá tí wheelchair bá pọ̀ jù ní one fifty ọmọ yìí nílò five hundred thousand láti lọ fi ṣe operation ojú ẹ̀ two àǹtí yìí òun nílò ìrànlọ́wọ́ láti kọ́kọ́ ra wheelchair ok ọlọ́run lélẹ̀ sẹ́yìn lẹ́ni machine yìí. ok mention lọ́wọ́ lélẹ̀ ẹ wá nílò ìdán ẹ máa ń gbé sórí tébù ẹ máa ń fi ọwọ́ wá torí pé kò sí kò sí ẹsẹ̀ kò sẹ́yìn tẹ́ fi wá ok ẹ gbà ẹ wá nílò industrial machine tọ́mbàrà wheelchair ẹni one fifty ẹ èló one time industrial machine yẹn. ó tó two cents. ó tó àbíyẹ tó ń ta. ó tó kéré jù lẹ́yìn two cents four hundred. Okay, industrial machine yẹn ẹyọkan ẹ two seventy two sixty two sixty five ẹ two seventy industrial machine two seventy ó máa ra wheelchair one fifty ẹ ṣí wheelchair pọ̀ mọ́ industrial machine that's four hundred and twenty thousand generator tó lórí jẹ́ńtọ̀ wọlé fẹ́ràn kékeré yẹn bí. tó lè gbé ìlú náà tà yẹn. one twenty lè tẹ ẹni náà tẹ fẹ́ rà ẹ ti ná are you sure generator tó máa gbé industrial machine one twenty ó jẹ́ lò ó ó jẹ́ five forty engine yẹn wá ń kọ́ ìlú náà tẹ engine. engine kí ló ń jẹ́ engine yẹn náà. wáyé ni machine àwa ní oríṣiríṣi a ní ẹ bá ń gbé sọ́dọ̀ wọn kílẹ̀ lẹ́ni. a ní oríṣiríṣi fáìlì lẹ́sìn a ní tuntun adẹ̀tún ní tòkùnbọ̀ náà so bó bá ṣe tóbi sí bẹ́ẹ̀ ni owó rẹ̀ bó bá ṣe tóbi sí ni iṣẹ́ ẹ̀ ṣe máa ni iṣẹ́ ẹ̀ ṣe máa dúró sí tó sì máa jẹ́ kí iṣẹ́ ní. ok so ẹ wá nílò fáìlì machine èlò lẹ pé fifty thousand ẹ bá mú fifty thousand yẹn mọ owó tán ṣe ń kọ́ ó jẹ́ five ninety káyà sọ pé wọ́n nílò six hundred ẹ wá lẹ wá nílò nǹkan owó ni tí màá fi ṣe ọjà sí ṣọ́ọ̀bù tí àwọn olóògùn mọ ibi tí èmi náà ń lé ìmọ̀. ó dà bọ́lọ̀ ń bá tiẹ̀ wá tiẹ̀ kọ́ ṣe six hundred iná gbangbe síbi bọ́lọ̀ ń bá ṣe five hundred fún ọmọ yìí tó lọ ṣojú ẹ̀ tó lọ ṣe kínní àárín ojú ẹ̀ bọ́lọ̀ wá ṣe six hundred fẹ́yìn náà tí ẹ ra ẹ mọ́ bá ń kà ó tẹ́ ẹ ra wheelchair ẹ̀ẹ́ tẹ́ ẹ ra industrial machine tẹ́ ẹ ra generator tẹ́ẹ̀dì rafael lehman sin ṣé iṣẹ́ ṣé ìgbé ṣé ìgbé ayé òde kọ́kọ́ ti ẹ̀ bẹ̀rẹ̀ báwọn ni. àkódà ah, ó bẹ̀rẹ̀ dáadáa. ẹ mi gbọ́. ìgbé ayé bẹ̀rẹ̀ dáadáa kódà o tún rọrùn dáadáa ju tàṣẹ ìwà lọ. tẹ́ẹ̀ni dẹ́ntọ́ ẹ̀sìn rárá mọ́. bẹ́ẹ̀ni sàn. ó hmm. máa rọrùn gan-an nítorí wàhálà yẹn pọ̀ kódà wàhálà yẹn pọ̀ gan-an bí mo ṣe lọ bí mo ṣe ń bọ̀ kò kò rí sí kọ́lọ́ jẹ́ kó rí sí. àmín àmín àmín àmín ni a gbọ́ yìí for now bó ti wájú pàrọ̀ tí yóò tún padà nílò ìrànlọ́wọ́ pé láti tún ra ọjà dead shop ó lóun nílò wheelchair wheelchair tó ṣiṣẹ́ at least ìyẹn ló ní one hundred and fifty thousand ìyẹn wheelchair tó ṣe eh, industrial machine two two hundred and seventy thousand eh, filing machine fifty thousand ó tún kù kí ni kan generator one twenty gbogbo ohun tó ṣì yìí ó jẹ́ five ninety ká sọ pé six hundred ọmọ ẹkẹrẹ yìí òun máa nílò five hundred thousand láti lọ fi ṣọpẹ́rẹ́sàn ní tó yọ sí níwájú orí èmi ò mọ ní tó yọ sí iwájú orí kí náà kó orúkọ kínní. kẹlọ ẹgbọn kẹlọ pé kẹlọ kẹlọ ni tó bá wo àwọn méjèèjì kí wọ́n tiẹ̀ lè rẹ́rìn-ín nínú ìgbà ayé yìí kí ayọ̀ lè padà sọ́kàn wọn àwọn méjèèjì wọ́n nílò one point one million wọ́n nílò one million one hundred thousand one million èmi náà ṣe nǹkan kan bẹ̀ tó bá jẹ́ pé tó wáyé pé owó tèmi náà lè jọba lórí bí mo ṣe jókòó lọ́sàn-án yìí lápẹ́ tí mo lè mú nínú owó pé yá bọ́ọ̀bì ìwọ owó yìí wọ́n ń náwó ni wọ́n ìkówó pamọ́ àkówó lọ sọ́run mo gbàdúrà ọ̀nà máa là fún yín. àmín jẹ́ mo bá wọn ké sí gbogbo ẹ̀yin olùrànlọ́wọ́ Àgbàlá Gabriel pátá pé kájọ dìde sí àwọn obìnrin yìí kí ìyá ẹ̀ gbé ọmọ ẹ̀ kó lọ treat ọmọ yìí kí ni yóò gbọ́dọ̀ mọ fẹ́ sí i ta ló mọ orú ọmọ báyìí fẹ́ jẹ́ lọ́la ta ló mọ ìrìn àjò lọ́la kírú àǹtí yìí tí wọ́n bí ní arọ wọ́n bí òun ní arọ o wọ́n bí ní arọ o ẹ̀ ó kàn déédéé ṣẹlẹ̀ sí lójijì ni ẹ wá wo orú ẹ̀ báyìí ọmọ thirty years ó lóun ti ẹ̀gbọ́n tán pè lọ́kọ rí olóhùn tiẹ̀ mọ́ tán ń pè lọ́kọ àbí ẹ̀ ọmọ ó wá ó wá try mo wá láìpẹ́ ó wá lọ kọ́ṣẹ́ olóò kọ́ṣẹ́ kí ni bàtà àti báàgì irú àwọn bàtà báyìí nọrú báàgì yẹn irú àwọn bàtà báyìí ló ń ṣe ó dẹ̀ ṣọ́bẹ̀ ibi ṣọ́bẹ̀ mi náà ṣe wá ó dẹ̀ lóun ń ṣòro báàgì báyìí ẹ já kí ọlọ́run láyé obìnrin ẹ jẹ́ gbé kínní ẹ̀ sọ̀hún ẹ já kí ọlọ́run láyé obìnrin pé ó tiẹ̀ pé pé arọ tiẹ̀ ò jókòó lẹ́gbẹ̀ẹ́ títì máa tọrọ fine bara pé ó tiẹ̀ mú nǹkan kan ní ṣíṣe ó tiẹ̀ bẹ̀rẹ̀ nǹkan kan let's encourage her let's encourage her bírú rẹ̀ bí bí ròònù bá pọ̀ fún rẹ̀ bó ṣe wà yìí ó lè ronú tó ní ẹwò yóò lọ para mi jàre wọ́n para rẹ̀ o wọ́n sunkún o àánú máa dìde ìtẹ́ wá fẹ́ káwọn èèyàn ṣe ìtàwọn méjèèjì ní for now one point one million obìnrin nílò five hundred obìnrin nílò sunday eléyìí fún operation àǹtí yìí fún padà sí Ìlọrin kó kó establishment gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ipò tó wà abẹ́ẹ̀dẹ̀rí ó ń fi ẹsẹ̀ yẹn rá gbàǹgbé ẹsẹ̀ yẹn ti ń jẹ ẹsẹ̀ yìí ló fi ń rá ẹsẹ̀ méjèèjì ló fi ń rá ẹ bá ń ṣàánú wọn ẹ bá ń ràn wọn lọ́wọ́ mo dẹ̀ gbàdúrà àwa náà máa rí àánú gbà. ẹ máa mi wo kọ́mẹ̀ntì bẹ́yẹn ẹ máa mi wo. five thousand ẹ ti rí ẹ máa dúpẹ́ tẹ wá bí kán kán ràn yín lọ́wọ́ ọ̀rọ̀ ti dọ̀rọ̀ yín báyìí. ọmọ tí yóò ní kọ́sìtì wàhálà ọmọ tí yóò ní rí pọ̀jù irú nǹkan tó ṣẹlẹ̀ sí yìí kò ní ṣẹlẹ̀ sí kankan nínú àwọn ọmọ mi torí pé mi ò sí ẹ̀rọ pé kí n jí kí n bá àbí bá àwọn méjìlá jọ wáyé lọ́jọ́ kan ṣùgbọ́n ọ̀rọ̀ tí ọlọ́run tó kú ká níbi sí wá sí kíkan tó fẹ́ fayọ́ mi gbá lára ọbẹ̀ yìí kẹrẹ̀ mi lákẹ́mi náà lè jẹ́ kẹ́mi náà lè jẹ́ yẹ kí lè fẹ́ kẹ́fẹ́ kí lè má wò jẹ kẹ́mi kẹ́mi náà tó ń jẹ mo sọ fún ọlọ́run tí kí ní jẹ́ ti mú owó kò ní sẹ́ẹ̀bì dẹ̀ mo mọ ní jẹ́ ti ní jẹ́ ti ràn wọ́n lọ́wọ́ nínú àgbàlagé bẹ́ẹ̀ yìí.

fifty thousand. èmi náà fẹ́ jẹ́ èèyàn èmi náà fẹ́ jẹ́ ní sọ́wọ́ bá tọrọ kiri ni mo ṣe ti ọkọ láti kọ́ṣẹ́ méjì tí mo lọ rọ̀ mí lọ́rùn ṣùgbọ́n mo sáà gbìyànjú pé tí mádẹ́jọ́ kan máa já náà mo fẹ́ kẹ́ ara mi lọ́wọ́ mo fẹ́ kẹ́ ìṣàánú mi. mo ti gbìyànjú mo ti kọ́ṣẹ́ o báàgì àti bàtà ni mo kọ́. mo ti gbìyànjú mo kọ́ṣẹ́ o mo mọ̀ ṣe jẹ́ bí wọ́n question kan wá dùgbò síbi tán bá rìn lọ́wọ́ tán tó wá ra industrial machine ẹ̀ tó ra filing machine ẹ sọ̀rọ̀ ó bá ra generator oh, táwọn tó wà online bá tó ẹ̀ pé àwọn fẹ́ kó báwọn ṣe bàtà àti báàgì ìjà ò ní disappoint ìjọba wọn ṣe because tó báàgì yẹn wá irú báàgì tó ṣe ẹ̀yìn àǹtí ẹ̀yìn àǹtí sísí wọn àgbẹ̀rún tá a máa ń fẹ́rẹ̀ sísí mi lẹ́kọ̀ọ́ how are you rẹ èmi ní mọ́mí mọ́mí ok ibi náà ń pọ̀ síwájú mọ́mí ìrọ̀fẹ́ àwọn tí ń lo òde o mọ́mí ìrọ̀fẹ́ abámi ń patí o mo pé orú nǹkan báyìí lẹ máa ń nílò tó bá wá nílò orú nǹkan báyìí ṣé wà lè bá wọn ṣe. mi ò ní dísàpọ̀ ní ibùdó tí mo ṣe àwọn èèyàn ọ̀dà tí bá wọn sẹ́ǹdì ẹ̀mí ò ní dísàpọ́ǹtì yìí tẹ bá pè lọ́rọ̀ mi pé kí n bá yín ṣe ó ti ní bọ́tà bí tẹ́lẹ̀ tí mo bá ti sẹ́yìn sẹ́yìn sí tẹ́lẹ̀ tí sẹ́yìn náà máa ti láìkẹ́ tó jẹ́ pé màá bá yín ṣe mi ò ní dísàpọ́ǹtì ẹ ràn mí lọ́wọ́ ọlọ́run arẹ́ yìí náà lọ́wọ́ ọlọ́run adúró tì yín ọmọ yín ò ní kàgbà kó owó ọ̀ní kó tún ní ìṣòro. wájú pẹ̀ wíìchìà ló nílò ẹ̀wò ó nílò wíìchìà wọ́n lò wíìtì à ó ti wá kọ́ṣẹ́ pẹ̀lú bó ṣe wà yìí jókòó pẹ̀lú condition ẹ̀jẹ̀ ń dìde ó ti kọ́ṣẹ́ pẹ̀lú condition tó wà yìí with her condition she has uh, uh, you know she has she has learned she has learned uh, uh, like her work wọ́n ti wọ́n ti kọ́ tí wọ́n ti kọ́ṣẹ́ kan àdòdùpẹ́ lọ́wọ́ lọ èèyàn ó rèé o ẹ̀yàn ẹ̀yàn ọmọbìnrin mi tí ò sí tó ṣe yín kò sí tó ṣe yín ẹgbẹ́gbà ẹgbẹ́gbà ìranù èèyàn rèé arọ ọlọ́run dáńjì kàbẹ kéèyàn má pè lárọ èèyàn rèé ẹnìkan fún five ẹnìkan fún three èèyàn rèé twenty three thousand twenty three thousand èèyàn rèé ẹwọ ẹsẹ̀ síbẹ̀ ó lọ kọ́ṣẹ́ pé ìní tọrọ báárà kí ni kọ̀ǹdíṣàn tí ò ní mú kó o ṣiṣẹ́ go and work èèyàn rèé o ẹsẹ̀ rèé kò fẹsẹ̀ yẹn rìn síbẹ̀ ó kọ́ṣẹ́ ó ti fi fọ́tò hàn wá àwọn ibi tó ti ń ṣiṣẹ́ ó rèé o ó dẹ̀ nílò ìrànlọ́wọ́ ẹnìkan fún wọn ní ten thousand naira. thirty three thousand. ẹnìkan fún wọn thirty three thousand. ó yẹ gbójú ọmọ yìí ó yẹ ọmọ yìí ló kàn mọ̀mọ́ ó yẹ yìí náà mọ̀ sọ̀rọ̀ mọ̀ sọ̀rọ̀ mọ̀ sọ̀rọ̀ orí ojú. ọmọ nàìjíríà ẹ dákun ẹ jẹ́ ràn mí lọ́wọ́ lórí ọmọ mi yìí o ẹ̀yin ló ní ìdààmú ẹ ní ojú títí àwọn èso ní ẹ rí dààmú lórí rẹ ní fòrò wọn àjáde ìwọlé òní ṣẹlẹ̀ sí ní o gbogbo òbí èso yín wà ẹ ní máa sáré lórí wọn ẹ ṣàánú mi lórí ọmọ yìí o ọmọ yìí ni mo ní ìdìrànlọ́wọ́ lé lórí ẹ ṣàánú mi gbogbo abiyamọ ayé ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi ẹ̀yin lónìí orí kòrò ẹ̀mí rí dàgbò o ẹ dẹ́kun ẹjọ́ nítorí ọlọ́run o ẹ ṣàánú mi lórí ọmọ ìlú. wọ́n ti pín àkáǹtì ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ wọ́n ti pín àkáǹtì bẹ́ẹ̀ account foundation ò tí ì máa wọ̀nyẹn wá lára so a fẹ́ make sure pa monitor tó ń wọlé fún wọn bíbáyìí ká dẹ̀ showcase ẹ̀ fún gbogbo ayé then ìbí náà mo gba ọlọ́run gbọ́ pé nǹkan ń fẹ́ tán béèrè yóò pè é nfa ká tó kúrò ń bí àgbà ọlọ́run gbọ́ so that inú wọn á lè dùn kúrò ń bí lọ sílé mo gba ọlọ́run gbọ́ by believe God ẹ mo gba ọlọ́run gbọ́ yẹ máa báwọn yẹn sọ ẹ jókòó àǹtí ẹ jókòó àǹtí ẹ má bá mi ẹ má bá mi wo comment tó ń lọ ńbẹ yẹn ẹ já máa wo donation àwọn èèyàn ẹ̀yin tẹ́ fẹ́ pò wọlé kò sì wọlé sórí nọ́mbà yẹn o oh seven zero five four nine zero zero seven five one you can call in to speak with them you can call ẹ̀yin tẹ́ bá lẹ́ nílò nọ́mbà ntí pé ẹ fẹ́ máa gbéṣẹ́ báàgì àti bàtà fún ẹjọ́ ẹ bá ń gba nọ́mbà ẹ̀ kó tó tó bá yàrá nípa pé nọ́mbà wọn ẹ̀yin tẹ́ fẹ́ máa gbéṣẹ́ báàgì àti bàtà fún ẹ bá ń rẹ̀ lẹ́kún ẹ bá ń rẹ̀ lẹ́kún sorry ẹ̀yin tẹ́ fẹ́ máa gbéṣẹ́ báàgì àti bàtà fún ẹ bá ń pè wọ́n so that lẹ́yìn ètò yìí wọ́n á lè máa ríṣẹ́ gbà dáadáa Ìlọrin náà ṣé Ìlọrin lẹ́wà àbíbàdàn Ìlọrin ni wọ́n ń gbé wà so God bless you ẹ rí ìrànlọ́wọ́ Ọlọ́run. Ah, ọmọ yẹn don't cry don't cry And your fáànù yẹn lẹ ẹ máa comment here. yẹn ẹ bá ń pè àkáńtì nọ́mbà yẹn fún àwọn èèyàn tí wọ́n ń béèrè ẹ̀ kí làkáńtì nọ́mbà yẹn ti sọ. zero one zero one nine nine one three one five four four GTB bank. David Adémọ́lá Amúsọ ní account number èyí tí ẹ lè fi owó sanwó sí ẹ jẹ́ kí n ká tún pèlè ẹ̀kan sí account number tí ẹ lè fowó sanwó sí ó náà ní zero one nine nine one three one five four four GTB Gabriel Adébọ́lá Amúsàn olùkọ́. Wow! Ẹnìkan fún ọ ní fifty thousand naira. Eighty three thousand. Ẹnìkan fún ọ ní fifty thousand naira. Eighty three thousand. Ẹ dúpẹ́ àǹtí ẹ̀yin méjèèjì ni ẹ̀yin méjèèjì ni ẹ̀yin méjèèjì ni ẹ̀yin méjèèjì ni ẹ̀yin méjèèjì ni ẹ̀yin méjèèjì ni. Hello, hello, sir. Hello, sir. Yes, sir. Ah, òun náà láì ṣe pé kí lẹ sọ sà Yes, sir. Yes, sir. Ẹ ṣe sà. Òun náà la sir. God bless you. Ẹ dúpẹ́ lọ àwọn nọ́ọ̀sì àti fífi dáhùn ọ̀fẹ́. Ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ dúpẹ́ ẹ dúpẹ́ lọ. Àmín àmín sà. Ẹ dúpẹ́ ẹ dúpẹ́ ẹ dúpẹ́. Amen. Ẹ ẹ mo bá yín dúpẹ́ lọ́wọ́ ọlọ́ à ẹ gbà mí. Ẹnìkan náà sàn fifty thousand naira ó yá yá ẹ another fifty thousand. one thirty three thousand. one thirty three thousand. mi ò gbọ́ yín one thirty three thousand láàánú ọwọ́ mi láti ẹgbẹ́ tó mi èso yín wà ní bọ́mọ sunkún jẹ́ ní bọ́tọ̀ rẹ̀ wà ní bọ́dún sunkún ọlọ́wọ́ rẹ̀ láyé alẹ́ ní ìgbà mú o wọ́n jáde kọ̀ wọ́n yóò ní ṣẹlẹ̀ sí yín oyè ṣẹ́ yóò ní gbọ́mọ o. ẹnìkan ti fún wọn ní tí má ti ń sọ̀rọ̀ ẹ̀ dàkẹ́ ẹnìkan ti fún wọn ní five thousand naira again. one thirty eight thousand. one thirty eight thousand. one hundred and thirty eight thousand naira lẹ́nu sin sin sin sin sin abẹ́ ọ̀rọ̀ lọ́n báyìí ẹ dúpẹ́ o ẹ dúpẹ́ o. Lórúkọ Jésù ẹ̀ òní ṣì rí ibi iṣẹ́ lórí lórí. Ọlọ́run ìbùkún àti àtinúyí òní á o ọjọ́de kan yóò ní ṣẹlẹ̀ sí yín o ọlọ́run tó ń bẹ̀ ní fojúsunkún ọmọ ẹ̀ ní mo sàárẹ̀ ọmọ ẹ̀ ẹ̀ máa sàárẹ̀ ìyàwó ẹ̀ ní fojúsunkún ìyàwó ẹ̀ inú òní fúnra yín sí mo sàárẹ̀ ara yín o. bẹ́ẹ̀ni rárẹ o ẹni rárẹ o lórúkọ jésù àwọn yóò ní kọ ìdánwò tí ó jì wọn lọ wọn ní kó tún ní ìṣòro àwọn yóò ní ṣẹlẹ̀ sí yín o. tí wọ́n ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀ dalẹ̀ wọ́n tún fún wọn ní five thousand again one forty three thousand. ẹ. Eh? one forty three thousand. Four hundred forty three thousand one forty three thousand. ẹ máa dúpẹ́ ẹ yẹ máa bẹ àwọn èèyàn kán kán wo condition yìí obìnrin which àwọn nǹkan tó nílò ní máa tán wọ́n lè rìn díẹ̀ lọ àwọn kan ẹ̀sẹ̀ wọlé ni. wíìchì àlòmílò ọmọ ṣe tó ń ṣe ṣe àná tó ń ṣe ṣe báyìí mo kọ́ jẹ́ kí wọ́n lè ṣe bàtà mo lè ṣe báyìí mo lè ṣe tọkùnrin mo lè ṣe tóbi mo lè ṣe báàgì pátí mo lè ṣe ṣù ìrànlọ́wọ́ ni mo fẹ́ lórí àwọn kan tí mo máa fi ṣe ká máa rọ̀ mí lọ́rùn mo fẹ́ ra jẹnẹrétọ̀ mo fẹ́ ra ìgbọ̀nsá mẹ́ṣin mo fẹ́ ra ẹ́ńjì tí màá fi ṣe mo nílò wíìchì àti màá fi bí mo ṣe máa ń káàkiri ṣé bẹ́ẹ̀ ṣe máa ń rákò ládùúgbò ni. bí mo ṣe máa ń rìn lélẹ́ yìí kódà pé máa ń rìn nígbà gbogbo bí mo ṣe ń rákòrò káàkiri àdúgbò. bí mo ṣe máa ń rákòrò eh, eh. lélẹ́ yìí kódà tó bá bẹ̀rẹ̀ sí iṣẹ́ bí mo ṣe máa ń lọ náà lélẹ́ yìí mo fẹ́ kẹ́ ẹ̀rọ mi lọ́wọ́ nílò wíṣà mo nílò mo nílò ìgbàsílẹ̀. tó bá fẹ́ fóònù ẹ̀ ń kọ́ bá fẹ́ fóònù ẹ̀ ẹ́ ọlẹ́ fóònù express. ẹ jókòó àbí ẹni tó bá ní wheelchair ẹni tó bá lè fún wọn ní wheelchair bóyá ní wheelchair ẹnìkan tó ẹnìkan fún ọ ní five thousand one hundred and ninety naira five thousand one hundred and ninety naira. one forty eight thousand. one forty eight thousand. one forty eight thousand naira. ó yẹ bẹ̀bẹ̀ fọmọ yìí ṣe é fún lọ́yàn ni ẹ kọ́kọ́ gbé sójú náà ẹ bá wọn sọ̀rọ̀ ṣàánú mi gbogbo ọmọ nàìjíríà yín nínú ẹsẹ yóò ní kí ó lẹ́yìn rí wà lẹ́yìn rí fòrò lórí wọn o ẹ̀yìn fojú sunkún àwọn èso yín o ẹ̀yìn rí dààmú jáde kò wọlé òní ṣẹlẹ̀ sí yín o ẹ dákun ẹ ṣàánú mi lórí ọmọ ẹni ẹ dákun ara mi lọ́wọ́ lórí wọn lọrọ ẹ̀yin náà lọ́wọ́ o iléeṣẹ́ yóò ní ìjọlẹ ní kúrò òkèrè kanú jẹ o ẹ̀yìn fojú sunkún àwọn ọmọ yín o ẹ̀yìn fojú sunkún wọn o ẹ ṣàánú mi ẹ̀yìn fojú sunkún wọn ẹ̀yìn mọ sàárè wọn ẹ ṣàánú mi o ẹ lọ ẹ lọ ẹ lọ fún lọ́rùn. mo fẹ́ kẹ́rẹ̀ assist mi lórí àwọn kan tí màá máa lò tí ó fi di ọrùn fún mi tó jẹ́ wípé èmi náà máa mọ̀ wípé èmi náà wà lára àwọn èèyàn tó jẹ́ wípé màá ríra mi nínú lára mi náà máa máa dùn mo fẹ́ kẹ́ ẹ̀ràn mi lọ́wọ́ fẹ́ kẹ́ assist mi mo rí bí ọlọ́run ti ń lò ní mo fẹ́ kẹ́yọ kẹ́kọ̀ọ́ ọlọ́run náà kó lò ní kó lò ní fẹ́mi náà bí ọlọ́run ti lò ní lórí òkè lọ ní ṣọ́ọ̀ṣì àgbàlá bàbá wa gébẹ̀ mo fẹ́ kọ́ lò ní fẹ́mi náà mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ o mo fẹ́ kẹ́ assist mi mo mọ̀ yí pé ọlọ́run alàyè fi yín sílẹ̀ ọlọ́run á sì tì yín gbogbo bí tẹ̀ sí rówó àpò yín ò ní gbogbo bí tẹ̀ sí rówó kò ní tán ibẹ̀ yín náà ní ìṣòro mi ò mi báyìí o wọn bí mi báyìí torí wọ́n sọ sórí fún mi wọ́n ní tọ́lá nìkan ìṣẹ̀lẹ̀ yìí ṣì mo sì mọ̀ pé ní tọ́lá mi máa gbé mi dé yóò gbé mi dé bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ assist mi mo fẹ́ kẹ́ support mi o mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ o mo nílò ìrànlọ́wọ́ ayé ṣáájú mi o mo nílò ìrànlọ́wọ́ yìí o. Yes, sir. Yes, sir. God bless, sir èmi ò ní fi bí sán o máa wá dẹ̀ mọ́. mi ò ní fi bí sán o mi ò ní fi bí sán. o náà fi bí sán ah, mi. mi ò ní fi bí sán fún yín o mi ò kí n sábìbí sán lóore o mi ò ní fi bí sán fún yín o. ìtàwọn ẹ̀fẹ́ gbọ́ nìyẹn o. ọlọ́run àlàyé náà sì tún ṣó. dárúkọ rẹ dárúkọ rẹ. táyé mi táyé ò ní fi bí sán fún yín o mi ò ní fi bí sán lóore mi o mi ò ní fi bí sán lóore mi o ẹ ràn mí lọ́wọ́ o ẹ assist mi o ẹ jọ ẹ ṣàánú mi ẹ dìde fẹ́ mi náà o ẹ̀dìdè fẹ́dílẹ̀ ìgbárùkù tèmi náà o kémi náà lè bẹ̀gbẹ́ pé kémi náà lè kémi náà lè dúró láwùjọ ìgbárùkù tí ilẹ̀ ṣàánú mi ní onífífi sọ fún yín o ọlọ́run á sì bá mi bùkún fún yín o ibikíbi tẹ̀ tí mo wọ́ kò ní tán bí àpò yóò ní gbẹ o ọlọ́run arọ yìí lọ́wọ́ o mo fẹ́ kẹ́ rè mí náà lọ́wọ́ o mi ò rí báyìí o bí mo ṣe rí bàbí mo ṣe bí mi kọ́kọ́ lélẹ́yìn mo sì tiraka wípé sẹ́ẹ̀ mi ò fẹ́ máa gba bẹ́rẹ̀ mi náà fẹ́ dá dúró èmi náà fẹ́ jẹ́ èèyàn ṣùgbọ́n ìgbìyànjú mi pẹ̀pẹ́ yìí olójú àánú nàìjíríà lè ràn mí lọ́wọ́ mo mo ti wá képè ní ọ̀rọ̀ ẹ̀sán nípa ẹ̀dìdẹ fẹ́mi náà o ẹ̀dìdẹ fẹ́mi náà ọlọ́run gbogbo tó ń ṣe títí ní pátápátá lọ́lọ́run máa ṣe láṣẹ pé o àwọn ọmọ yóò ní jí láàárọ̀ kùtùkùtù kí wọ́n kàgbá kó wọn ní ṣìrìn o ọlọ́run tó pèsè á sì máa pèsè fún ẹ̀yìn ni a máa bá ẹ̀yìn mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ kẹ́ àṣìṣì mi o mo mọ̀ pé ọlọ́run àlàyé bá mi gbé yín ga gbogbo bí tẹ́ ti rówó kò ní tán bẹ́ẹ̀ o ọlọ́run á sì máa ṣèyá nínú ayé ẹ̀yin náà o ẹ̀yin náà ò ní rí bí o ọlọ́run bá mi bùkún fún yín o please assist mi o assist mi o àmì ọjọ́ ta táyé lẹ́lẹ́ mi ò ní fi fi ṣolóore mi o mi ò ní fi fi sọ́ fún yín o gbogbo ọmọ nàìjíríà ṣàánú mi lórí ọmọ mi bébì tí mo gbé dání yìí ni o ẹ̀yin ló ní fojú sunkún ọmọ ẹ̀ ní mọ sàárẹ̀ ọmọ o ẹ̀ ní mọ sàárẹ̀ ọmọ ẹ̀ ní rí fòrò ẹ̀ ní rí dààmú àjáde wọlé òní ṣẹlẹ̀ sí nílé iṣẹ́ yóò ní jóná ẹ̀yin ló ní jóná àwọn ìyá yóò ní jóná àwọn ọmọ yín ló ní jóná o ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ o á fi rí ológo ṣèrè jẹ o a ní sówó àṣedànù o ẹ dákun ẹ ní fojú sunkún ẹ ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run o ẹ ní rí fòrò lórí wọn ẹ ní rí dààmú o mo rọ́ bàbá mo yí fọ́ọ̀tù lóru Madam lọ́mọ náà ah, kí ló dé àǹtí yìí ṣé ìwọ́n ní ká ìdá lọ́mọ ni. Ah, ah. Ẹ jókòó sit down sit down ẹ dẹ̀ gbọ́mọ sílẹ̀ ẹ dẹ̀ ṣẹ̀dẹ̀bọ̀ ṣe ẹ má mú dọmọ yẹn náà ó yá sit down sit down àwọn yẹn máa ràn yín lọ́wọ́ ẹnìkan send owó kan lẹ́mí ìmọ̀ bóyá fún fún àwọn tó jókòó ìlú má jẹ́ pé mo fẹ́ kẹ́ni ó pè náà nǹkan ni ó pè mí nǹkan ni ó pè mí lẹ́pẹ́ tó bèrè àkáǹtì ń sìn mí àwọn yẹn máa ràn yín lọ́wọ́ wọ́n máa ràn yín lọ́wọ́ wọ́n yẹn máa ràn yín lọ́wọ́ hello sir hello sir yes ma ẹ̀yin lẹ sẹ́ǹdì owó sìn ẹ̀yin lẹ sẹ́ǹdì owó sìn sir àbí ma ok ok ma ok ma ok Okay, ma wọn làwọn ti ṣe yes ma yes ma yes ma yes ma yes ma yes ma. ẹ jọ yìí tẹ bá ń send owó please ẹ lè máa forward the receipt sọ́dọ̀ wa ká lè máa wá ṣọọpù tí wọn ní ẹ jọ ẹ jọ yìí tẹ ń send owó please ẹ jọ yóò dára fún lórúkọ Jésù ẹ rí ànúgbà lórúkọ Jésù ẹ rí ànúgbà lórúkọ Jésù owó yẹn eh, eh, um, eight hundred and seventeen thousand so kó má mi ìwà mọ̀ so tí má rí sí tẹni àbí tẹni ẹ bá kó wọlé so please ẹ̀yin tẹ́ bá ń send owó ẹ jọ ẹ lè fún receipt nọ́mbà tẹ́ bá pè sí ẹ lè pè sí ilé ìkọlá tó wà níbí náà o oh seven zero five four nine zero zero seven five one so ten thousand kọ́ ti wọlé one fifty eight thousand. five thousand kan náà ti wọlé ẹ jókòó yín mọ́mọ́. one sixty three thousand. ẹ jókòó yín ẹ jọ yín tẹ́ bá ń send owó please pàápàá owó tó bá wúùjì please send receipt so that ma lè wà sure pé èyí eh, eh, tó ń ṣẹlẹ̀ lè send ẹ̀ sí please please ẹ̀kọ́ tẹ́ ẹ̀ bá send receipt ẹ̀kọ́ lè pè gan ẹ̀kọ́ lè pè ká lè wà sure pé n tẹ́ send fún àwọn tí wọ́n ṣe fún lọ́wọ́ ni màá pick ẹbí tí mo jókòó sínú àti pick ẹ̀ so so so God bless you ẹ máa rí ànúgbà ẹ máa rí ìrànlọ́wọ́ àmì jésù àmì jésù àmì jésù àmì jésù àmì jésù àmì jésù àmì jésù àmì jésù àmì jésù àmì jésù àmì jésù àmì jésù àmì jésù. Hello, sir. Yes, sir ẹ ra sà ẹ ra sà dáàdi yẹ sà ẹni má dárúkọ yín sà yes àyìn lè sẹ́yìn fifty thousand sà. Hey, eh, hey, wow. Hey. Eh, eh. Sir, ẹni má dárúkọ mi ń dárúkọ sà ẹ̀ ń tọ́ mọ̀ sà. Thank you ẹ̀mí ah, àwọn wòlíì sà ṣe bí àwọn méjèèjì lẹ sẹ́ndì owó ẹ̀ sí sà eh, eh, ẹni sùúrù wọ́n sẹ́ndì ẹni sùúrù wọ́n ẹni sùúrù sẹ́ wọ́n sẹ́ndì eight hundred and seventeen thousand naira eight hundred and seventeen thousand naira. ó ṣe máa ń ṣe nìyẹn ọlọ́run adé mọ́lá o ó ṣe máa ń ṣe nìyẹn ẹkú ti ṣe rí àdúpẹ́. ẹ wá wò kí ni wọn ní má jẹ ní gbórúkọ wọn ẹni fẹ́ bì. ìtànsẹ́ ìtànsẹ́ ń dùn mí. ọlọ́run adémọ́lá ọlọ́run adémọ́lá ah. ẹgbẹ́ mẹ́ ẹ̀dùn bẹ́ẹ̀ lọ ọlọ́run adémọ́lá ọlọ́run adémọ́lá ọlọ́run adémọ́lá ẹgbẹ́ mẹ́ ẹ̀dùn bẹ́ẹ̀ lọ ọlọ́run adémọ́lá ọlọ́run adémọ́lá. Adémọ́lá ẹ wọn lókun yìí, ẹ má wọn lókun yìí. Eight hundred and seventeen thousand five hundred. Ẹ dúpẹ́ dáadáa, wọ́n wá ní ká ẹ máa gbọ́ pẹ̀lú tó ń ṣẹlẹ̀ sí lọ́wọ́. Wọ́n ní ká gbàdúrà pé ìwé táwọn fẹ́ gbà ń bẹ̀ yẹn pẹ̀lú tó ń ṣe yìí pẹ̀lú tó ń sọmọ yìí Ọlọ́run máa gbọ́. Ẹ fomi ojú yín gbàdúrà fún mi ṣe pẹ̀lú ìwé tẹ́lẹ̀ Jésù Ah, mi Ah, mi Ah, mi Ah, mi Ah, mi Ah, mi ìwé yìí ìwé yìí ti bọ́ sí mo gbà. ẹ ṣé o ẹ ṣé o. gbàngbé tán ti rí lẹ́nu òsìn. nine hundred and eighty thousand. nine seventy nine ló wà níbí nine hundred and seventy nine èyí ló sí mẹ́ẹ̀ nine eighty one nine eighty ẹ eh, bóyá charges gangan nine hundred seventy nine thousand nine hundred seventy nine thousand Eh, dúpẹ́ o ẹ eh, dúpẹ́ o Eh, dúpẹ́ o ẹnìkan ẹnìkan tó fún àǹtí bá ti ń sọ̀rọ̀ ẹ̀ ó dàn ẹnìkan ti fún ọ ní forty three thousand naira ẹnìkan ti fún ọ forty three thousand ó dé one million forty thousand. irọ́ forty three thousand forty three thousand one million four hundred and ten thousand. Ah, mo gbé one million thirty three thousand. one million thirty three thousand. nine seventy nine plus forty three thousand. one million thirty three thousand. hello hello. ká ní sùúrù ta ní. ikọ̀ ikọ̀ òfin dìkan lọ́wọ́ nìyẹn. hello sir. yes sir. sir yes sir ó ti wọlé nsìn àti ṣìmọ thank you sir god bless you daddy ẹ ṣé daddy ojú òní tí ì sir ah ẹ ṣé ma ẹ ṣé ma ẹ ṣé ma ẹ ṣé ma god bless you, ẹ ṣé ma ẹ ṣé ma god bless you, ẹ ṣé ma now nine seventy nine thousand plus forty three thousand ọ̀gá ọ̀la. one million twenty three thousand. níbo ló tún wá rí one million four hundred and twenty thousand. inú mi ti dùn jù ní o. online lẹ́nu wa ò mọ̀ ní dáràn. inú mi ti dùn jù ní o one million twenty three thousand. ẹ̀tọ́ bẹ́ẹ̀ ẹ jù bẹ́ẹ̀ lọ. one million kí ló pé. twenty three thousand. one million. twenty three thousand. one million. twenty three thousand. one million. twenty three thousand. one million. twenty three thousand. twenty three. ó twenty three lẹ́bẹ̀ẹ́ jésù bọ̀ àwa náà kọ́ ọlọ́run wa ni àwa náà kọ́ ọlọ́run wa ni ìyá tí ń bá àdúrà àárẹ̀ sí ayọ̀ ayé ń bá wa dúpẹ́ o àwa náà kọ́ ọlọ́run wa ni. àwọn tó sẹ́yìn eight hundred and seventeen ẹ ṣàdúrà lé wọn lórí. Ah, fún yín o gbogbo ìdáwọ́lé yín jésù olúwa wa èèyàn tó wo gan ò pọ̀ ọlọ́run tí kì í fọ́pọ̀ èèyàn gbàgbọ́ ọlọ́run tí èrò bẹ́yẹn ṣe ń rò ìwé ìlú àbẹ́yẹn. two sixty. two sixty ìyẹn two sixty péré lẹ́nu ìṣẹ́jú twenty minutes One lè ti one million plus mo bá yín dúpẹ́ o mo bá yín dúpẹ́ wọ́n ti ní one million twenty thousand so nǹkan nílò ti fẹ́ pé àmì nǹkan nílò ti fẹ́ pé ó yá ẹjẹ́ àwò bóyá yóò pè é ká tó dìde kúrò six hundred làwọn nílò five hundred làwọn nílò so ọlọ́run yóò jù ú pé ká tó dìde kúrò ẹjọ́ kò yẹ ẹnìkan ti fún ọ ní twenty thousand naira. one million forty four thousand forty two hmm. thousand one million forty two thousand. hello ma god bless you ma ah, kódà òun náà ló wọlé ta kò sí god bless you ma ojú òní tí yìí ma thank you ma ẹ ṣé ma adúpẹ́ ma god bless you ma ẹ ṣé mọ́ mi o ẹ ṣé ma thank you ma ẹ ra ma amen ma amen ma yes ma yes ma mọ́mí ẹ ṣe o bábẹ́sì mọ́ o ọlọ́run àkókò fún ó jẹ́ lò ó one million forty two thousand one million forty two thousand èmi ò gbọ́ one million forty two thousand one million forty two thousand ẹni one million forty two thousand one million forty three thousand ni o one million forty three thousand ni o. God bless you ojú òní tì ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o wọn o ẹ ṣé o wọn o one one ọmọ yẹn ọmọ yẹn náà ń ṣàdúrà ọmọ yẹn náà ń ṣàdúrà hello ma hello ma yes ma ẹ ká sọ mọ́ mi ẹ ra ma yes ma èmi náà bá wọn bí twenty thousand naira. ah God bless you ma ojú ò lè tì yín ẹ dúpẹ́ ó sọ̀rọ̀ ní ìfún. one million sixty three thousand. Hmm? Ipò tó o ní ká ní o, bẹ́ẹ̀ hmm? ni jẹ́ ní àwùjọ bá wọn mọ ní o, hmm? ẹgbẹ̀sùn ẹ̀mí yóò kú o, ẹgbẹ̀sùn wọn o, ìṣòro wọn ṣe ẹ̀jẹ̀.

orí òrùkú ti dàwọ́ gan lóò ní ṣe fún yín o lóògùn ah. ọlọ́ọ̀ ẹ fẹ́ ní gíga o ẹ tún máa ga sí ilẹ̀ ẹ̀yẹ pẹ́lẹ́ o. I never know you be answer me this way. I never know you will answer me this way. I never know you will answer me this way is great thank you Jesus. ọlọ́run ẹ ṣé o mo mọ lójú táyé pé ìlọ jí ó bá ìlú táyé pé ìlọ. Ẹ̀jú táyé pé ìlọ jí ó bá ẹ̀jú táyé pé ìlọ. Ẹ̀yà àgbàrá ẹ̀ tóbi jù ju táyé gbé lọ. Ẹ lágbára, ẹ tóbi jù, ẹ ju táyé gbé lọ. Ẹ̀yin ni bàbá tó tó bàbá, Jésù ni bàbá tó ju bàbá lọ. Ẹ̀yin ni bàbá tó tó bàbá, Jésù.

bí mo tilẹ̀ kéré èmi lọ́lọ́run ńlá bí mo tilẹ̀ kéré mo lọ́lọ́run ńlá bí mo tilẹ̀ kéré èmi lọ́lọ́run ńlá ìgbà tí mo rò ó iṣẹ́ rẹ̀ láyé mi sàn ìgbà tí mo rò ó iṣẹ́ rẹ̀. ọmọ yẹn ọmọ yẹn ọmọ yẹn. Olùkọ́ Jésù. Olúwa ṣeun. Mi ò rí orí o alágbára orí orí ó ẹlẹ́rù nìyó tani mo lè fi lọ́wọ́ ẹ̀ o láàrin àwa lágbára ẹ ti tóbi tó Olúwa Ọlọ́run gbogbo ayé ẹ ti tóbi tó. Ayé kò lè gbà yí, ọ̀run kò lè gbà yí Olúwa ẹ ti tóbi tó. Mo ní sọ́ra rẹ̀, òṣùwà rẹ̀. owó pé owó pé hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. hallelujah hallelujah one million. ẹ jókòó ẹjọ píntàlá nílò fún wọn ní o tábàlá nílò ẹjù bẹ́ẹ̀ lọ wọn máa ṣe o píntàlá nílò fún wọn ní one point one million ó tún wá lé ó lé five thousand èmi dẹ̀ tún gba ọlọ́run gbọ́ kílẹ̀ tó ṣe ẹlòmíì àtúnwò àtúnṣẹ́yìn kílẹ̀ tó mọ ẹlòmíì àtúnwò àtúnṣẹ́yìn tó bá lé sórí owó ni wọ́n á jẹ́ ẹ̀mọ̀ bẹ̀ báyìí ní tẹ́lẹ̀ nílò wọ́n ti fún yín o. àǹtí màá ọjà ọgbọ́n máa ṣẹ́gbẹ́ ìdókòwò kúrò lẹ̀ ọgbọ́n máa ṣẹ́gbẹ́ ìdókòwò. dẹ́ta ní kí wà lẹ́yìn ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣẹ́ kọ́ tẹ́ẹ̀kì tẹ́ẹ̀kì ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ lọ́bìnẹ́sì lóore lọ́bìnẹ́sì lọ́kọ̀ọ́sẹ̀ tẹ́ẹ̀kì tó. bàbá wọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá ń gbé bá ń gbé. God bless you. Ó ẹ ṣàdúrà fáwọn ẹlẹ́yọ̀ kọ̀ọ̀kan.

arákùnrin ṣèkú lóòjì bẹ́ẹ̀ ti wo ohun tó ah, ẹ wá bá mi ẹ wá jọ ẹ bá mi ṣí ẹ bá mi ṣí àbí this is a good news yes, yes. please share good news. Yes. Stop spreading bad news. Yes, sir. Stop spreading news that are not. Ròyìn tí èsì ti wá. Bẹ́ẹ̀ni. Ó jẹ́ stop spreading it. Gbogbo ẹni tó bá pín ìròyìn rere, òun náà máa gbọ́ ròyìn rere. Bẹ́ẹ̀ni. Gbogbo ẹni tó bá pín ìròyìn rere, wọ́n máa sọ ìròyìn rere nípa tiẹ̀ náà. Oh, so please share it ẹ bá ìfẹ́ nìkan wọ́n ti rí nǹkan nǹkan béèrè wọ́n ti rí kó mo gba ọlọ́run gbọ́kílẹ̀ tó sọ àwọn kan á wò ó wọ́n á tó fowó sí i àmín àwọn kan òkílẹ̀ àlá tó mọ́ wọ́n á fowó sí i so ajẹ́ ká mọ̀ kí iná rí fún wọn so presently báyìí n tó wà nílẹ̀ is one million one hundred and five thousand naira God bless you we love you amen ẹ ṣé o ojú mi fún ọ account number ti wà pin zero one nine nine one three one five four four GT bank ó wà pin dì bẹ́ẹ̀ nọ́mbà tẹ́ ọ máa pè sí o seven zero five four nine zero zero seven five one ẹnìkan ló ń bọ̀ wá sí program wa lọ́la ẹnìkan ní adádìbò rẹ ṣe máa ń ṣàwọn kìíní wọ́n ṣà máa ń wá náà ni wọ́n ṣàwọ̀ àpàrí wọn irú àǹtí ìsìn ti wà ní tọ́jú láti ó ti lé oṣù kan ó ti lé tù àǹtí náà ó ti wà bí láti wọ́n ṣà ti wà bí ó ṣe díẹ̀ ṣẹ̀dẹ̀mọ́ ní tàǹṣe pọ̀ ẹgbẹ́ títí làwọn bí ní ẹgbẹ́ dá gbogbo èyí tẹ̀ tí mọ̀ pé pírẹ́sì ti wá ti wà ní títì káàmpù wà ń bẹ wọn máa lọ ṣèpàdé ẹ̀kọ́ ní kọ́ọ̀mù bẹ́ẹ̀ ní títì ẹgbẹ́ dá gangan tó bá ń bọ̀ wá sí program lọ́la wọ́ ọ̀nà rẹ déwòrò tó bá ti déwòrò sọ pé àgbàlá Gabriel prayer city ni mo lọ àgbàlá Gabriel prayer city wọ́n máa jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ títì ìpàdé agbára wà ní àárọ̀ ọ̀la láti aago méjìlá láti aago méje wọ aago kan ẹ̀rì ọwọ́ náà ẹ̀dẹ̀ máa lo omi ojú òní tí ẹ̀yin tẹ́ ràn wọ́n lọ́wọ́ ẹ ṣé o please share this good news it's a good news wọ́n nílò nǹkan wọ́n dẹ̀ rí wọ́n bá ẹkún débí wọ́n dẹ̀ ń bá ẹ̀rí jáde ó ti ń rẹ́rìn ten thousand ti gbó ten thousand ti gbó one million one million one hundred and fifteen thousand one million one hundred and fifteen thousand God bless you. Amen. God bless you. God bless you. God bless you. God bless you. God bless you. Yeah.